ó dàbí pé ibi tá a dé yìí náà dá. ẹ ká sin síbí. ìwé máa ti tó o má máa ṣe ra rẹ léṣe ẹ gbogbo òwe ti ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ àtúnṣe rẹ àtún máa wá sí i kò dẹ́mọ̀ fọ́ lọ́wọ́ àfi ìwé ṣàṣemọ̀. àìlèwò ṣe é. Ah, ìyá wa ẹ mọ́ gbèsù láyé o ẹ má ẹ̀kọ́ máa pàrọwà burúkú fún yín o àtẹni tínú rẹ̀ dùn àtẹni tínú rẹ̀ dùn gbogbo ọ náà máa wá kí yín o ìyá wa mo wí fún yín o bàbá wa ẹ mú sùúrù o ètí ọ̀dà lólówó ṣe fún èmi rí eyín náà. Ah! olúwa o olúwa o. lálẹ́ rè bọ̀ bí orí bọ̀rọ̀ bá rí báyìí tá a fi ọ́ bàjẹ́ ó ní bá ti ṣe o àyàwó ẹkú jòkó ẹlẹ́kùn mo ṣe gbọ́ ní ìsinmi mọ́ mi ló ń wí fún mi àmọ́ nígbà mo tara wa ṣe báyìí àwọn ẹ̀dá bàbá. mọ́tò wọ mọ́tò sọ fún tó ti gbọ́. yìí ò ní fọwọ́ ìyàmú oléjìká àbọ̀ ọ̀gbọ́ bí ọ̀rọ̀ tí ń bẹ́ńlẹ̀ àdúrà láàmú àgbà sórí gbogbo ohun tí bá ń ṣẹlẹ̀ ẹ̀ṣẹ̀dá láyé yìí ọwọ́ Elédùmarè ló ti wá o wọ́n wàá jẹ́ àfáàyè bàbá nu jẹ́ o torí ìbànújẹ́ tó ń wò ó kò sí ní tí ò rẹ̀ dà tọ́lọ̀ mi ti yé ọ nísìn ó sì ṣe wọn lọ́ọ̀ ní sọlá rẹ̀ ọlá ní ṣe yìí. ṣebí wọ́n ń bímọ lẹ́ẹ̀dẹ̀ tiẹ̀ tí ń dàgbà èmi làbí èmi èmi làbí kú tọ́ sí èmi lẹ́ẹ̀mọ́ pàrọwà fún ní gbogbo ògbà ẹ̀kíní kẹ̀bẹ èkejì kẹ̀bẹ ẹ̀kẹta akọ́kíní ọmọ ìsọnù ní mọ̀ ọ́ dà kọ́lọ̀ náà tiẹ̀ bínú kó jẹ́ kẹ́yọ kan sọ báyìí kó dàgbà lẹ́ẹ̀dẹ́ tèmi náà kémi náà tiẹ̀ sọ pé ọ̀wá sáré máa rẹ̀ kọ́ mẹ́rin ọ̀wá sáré máa rà ká mẹ́rin irọ́ ni àfi kí n kú. wo kọ́lọ̀ kọ́lọ̀ kọ́lọ̀ fi mí lẹ́nu tí wáyé. ọlọ́run wà á ṣe fún ọ sọ̀rọ̀ mi ti yé ọ gbogbo ohun tó ń wí hun òfin rán ọlọ́run létí ni elédùà wà á ṣe ọmọ tiẹ̀ fún ọ ọmọ tó pè ránṣẹ́ elédùà ó ṣe fún ọ mi ò fẹ́ kó o sì wí sọ́ lédùmọ́ rẹ bó sì wí sọ́ lọ́wọ́ sọ̀rọ̀ mi ti yọ ọ̀rọ̀ tó ti wà nílẹ̀ yìí nìsín kéèyàn na sùúrù sí ni. báàmì kọ́lọ́ fi mí lẹ́kọ̀ọ́ bá pàtẹ lọ. táìmù ẹ̀tọ́ báwo àmì kọ́lọ́ àmì ọmọ sọ bẹ́ẹ̀ eléyìí ọ̀ sọmọ tó rẹ̀ ń sẹ́ fún ọ. ọkùnrin ìwọ náà ṣàràgìrì má ṣe lọ́hùn pẹ̀lú ọ̀rọ̀ rome sọ̀wé o ẹ wò èmi rí wọn náà. ó ti tó ọ ẹ ní firú ẹ̀ gbá o lálérè ti dá báwọn o bóò ni ẹ̀yin fẹ́ ṣètò. ẹ mo ti ní kọ́rẹ́ mi àkànní àtàwọn ètò kù kí wọ́n lọ rẹ̀ yanjú. àwọn ọ̀rẹ́ rẹ̀ wò ọ̀rẹ́ mi àkànní. ètò kí lẹ ṣe ẹ má ṣe ètò kankan níbi ọmọ eléyìí o ètò ètò ètò bàǹdáwó lẹ fẹ́ ṣe mo ṣètò ẹ̀ náà ni àwọn aṣojú ẹbí. ẹ ẹ ń kèlè tí ń kèlè tí ń bẹ wẹlẹwẹlẹ. ọmọ bẹ́ẹ̀ tí ń bẹ nílùú kèlè. ẹ kàlẹ́ ọ. ẹ kàkùn ọmọ. ó akànnì bó ni ah, a ti ṣètò rẹ̀ bó ti yá sí. Ah! ìwọ ni wọ́n ń wí báyìí ọ̀rọ̀ mọ̀ pé ọmọ àbíkú téèyàn bá gbé lápá tó gbé lẹ́sẹ̀ irú wọn máa padà wá àti wọ́n wàá tọ wàhálà rẹ̀ fúlùwà rẹ̀ wàhálà rẹ̀ lórí orí rẹ̀ lórí òkú sí. mo fẹ́ pè. ó pè kẹ́ni kí ló pè ọmọ pé bẹ́ẹ̀ yẹn bá pẹ́rù rẹ̀ wàhálà ní dáa fún yẹn lọ́jọ́ iwájú bóòlù ti ń ṣe báyìí elédùn àwọn sọmọ tó ránṣẹ́ fún ọ àmọ́ ọ̀gbọ́ bẹ́ẹ̀ yẹn bá bí bá dàgbà tọmọ náà bá kú kí ló lù ọ̀bọ̀ lọ́n ṣe. ẹ bẹ́ẹ̀ fún sùúrù mi mi wọlé lọ ti kàn. yóò dáa fún ọ. tóyọ̀ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó ọlọ́run ẹ̀yẹ kún àṣojú máa ń fọyàn lórí dàrẹ́ sí yàn ah. dákun dákun dákun ẹ̀ bá mójútó ẹ dákun tó rọ́kùnrin tó ẹ ẹ ọmọ wo. pé lẹ́nu àgàn o. ẹni tí bí o máa yọ̀ láyọ̀ jù. ọ̀tá mi máa yọ̀ mí bí mo bá ṣubú máa dìde. kágbà wìyẹn bá ẹ má dẹ̀ gbàgbé bẹ́ẹ̀ bá yọ̀ tán ẹ má má dọ́kọ́. olúwa kí ló ṣe bó ṣe fọwọ́ lẹ́rọ̀ yìí ọ̀tẹ̀ ǹjọ́ ló fẹ́ ṣe lè gbà. ọ̀làlérè sọ̀rọ̀ yìí ò tó rò ni ṣé kò tó rò ó mọ̀ pé kò sígbà tí mo lè máa rántí tínú mi ò ní bàjẹ́ ilé obìnrin pẹ́ ṣù wò wọ́kọ̀ wé mi ojoojúmọ́ là ń dàgbà sí àkéré mọ́ rárá ìgbà wo lèmi tó fẹ́ lọ́mọ tèmi gbé jọ. tó yọ̀ sí ló ti sún mí. ṣé wọ́n lọ lọ́wọ́n ọba àláwùrà ni ṣé wọ́n lọ lọ́ọ̀ ní sọlá rẹ̀ bí ti ń ṣe látìlẹ̀ ni ìgbà ọba tún wọ ọlọ́run yóò tu àwa méjèèjì nínú. mo fẹ́ kó sojú rẹ kójú rẹ gúnrégé o gbogbo àwọn oníbàárà rẹ tó bá fẹ́ wá ránṣọ lọ́dọ̀ rẹ ní ìsìn ṣé tán bá rí tán fajúro ṣé wọ́n dùn lọ́dọ̀ rẹ ni kọ́ra sojú rẹ kójú rẹ ṣe kọ́kọ́ fanimọ́ra. ó dára lórí èmi ń lókónú kí ló fẹ́ kí n mú bọ̀ fún ọ látòkò. púpọ̀ tẹ́ ẹ bá ti mú bọ̀ náà ló ṣe déédéé. àwọn ọsàn kan bẹ ní ìsìn tọ́sẹ̀sẹ̀ rẹ̀ ròdò sórí igi ṣé kí n já wọn bọ̀ fún ọ. ẹ má gbàlú mọ̀ bọ̀. bọ̀ má gbàlú mọ̀ ọwọ́ àmọ́ tó ṣe fèmí náà ọ mm. wà á mú ojú rẹ̀ ọ fi sojú ẹ̀rín <laughs> fojú rẹ̀ sojú ẹ̀rín tọ́yọ̀ sí mm. tí ò tó ń bọ̀ kájú ọ̀tàkùn mi ojú ló pẹ́ sí i láìpẹ́ láì jìnnà akóló ló wà náà yóò pé bàbá fún mi lójú ẹ̀ fún mi lójú ẹ̀ rí olóko nù ṣe lọ lórí ó ṣeun má pẹ́ o ó mú pẹ̀lú fún bá a má gbàdúrà mọ̀ bọ̀ lọ́wọ́ ó sì wò mí sùn sùn ó fi ọkọ mi jíǹkí mi ó wá kú bí ó kù sí àbí èèyàn tún nífẹ̀ẹ́ yẹn jù báyìí. àgbàwìn yẹn bá ẹ má dẹ gbàgbé bẹ́ẹ̀ bá yọ tán ẹ má má dọ́kọ̀. ogun ní ni wọ́n kì í ṣí ìjà. arábìnrin òkúta mẹ́ta yìí ayé àwọn mi yìí ní títí yìí ní tíwọ̀fù yìí ní tẹ̀jú ọmọlẹ̀ ìlànà mi rí mi rí jáde òṣì òkú òwú òkú òwú báwo òkú báwo yìí. ìyá wa. ọlálérè ọkọ mi àjíire bí. àjíire. oko ya kọ́ oko ya náà ló ṣe ìdí sí ẹni láti mẹ́ni lọ́lẹ̀. òótọ́ ló sọ ìyá yìí kọ́ ń bẹ̀. ọ̀ ń bẹ̀ lè. ẹ dà o oko á dà o okókulẹ̀ ti dá ṣe rí gbogbo àwọn ata eh, tòmátì ẹ̀fọ́ tá a gbìn lọ́tẹ̀ gbogbo ẹ̀ lọ yọ tó yọ bòkúbòkú a sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ̀yin náà wà á tà Ọlọ́run gbàdúrà wà lé ẹsẹ̀ ajẹ́ wọ o. àṣẹ o. mo rí i abiyamọ gidi ni ẹ abiyamọ bọjá gbọrọgbọrọ ni ẹ mo wá rí wípé tó bá jẹ́ pé o ò ń ṣàbíyamọ gidi ni o ò ní jókòó síbì pẹ̀lú gbogbo wàhálà ìdààmú ọmọ tó rí ṣùgbọ́n onífaradà o jókòó òdòdó ọlọ́run ọba ni àmọ́ ọlọ́run ọba mi kẹ̀dẹ̀ ní kò ní sọ̀kalẹ̀ èèyàn náà ló máa rán sí yàn èmi náà wá ṣetán láti ràn ẹ́ lọ́wọ́. ìyá mi inú mi ìbá dùn ẹ ràn mí lọ́wọ́ inú mi ó dùn. alàgbà alálẹ̀. ẹ kú sẹ́. dénìkè lọ́lá alàgbà ẹ pẹ̀lẹ́ èyí tí mo bá yín rí fi ilẹ̀ lẹ́nìí náà. Ah, ẹ̀gẹ́ yìí ṣé ìwọ̀nba ẹ̀gẹ́ tẹ́rí fún wa rè. Ah, dénìkè ẹyẹ mọtẹgẹ sọ lóko ní ìsìn sórí kí àgbẹ̀ tó lè rí irú eléyìí hàn lóko ní ìsìn yóò làágùn ẹ̀mí rẹ̀ fẹ́ bọ́. àbúrò rí ni. ẹ̀gẹ́ ìgẹrẹ jù. ilé ìkiri. ó kéré. ilé ìwà ń ó ṣe jẹ́ ńlá abẹ̀nẹ́ mú jáde. ó ṣe jẹ́ pé kékeré ibẹ̀ ni wọn náà rí mú ọlẹ́. ọwọ́ amọ́kọ́kọ́ máa. ọjà ẹ mọ nǹkan tó máa ṣẹlẹ̀ ẹgẹ́ yìí ò lè tó wá pín lọ́la. kò lè tó wá pín. ṣé kémi kúkú gbélé tó bá dẹ̀ di lọ́la. kàkà káwa mi fò nǹkan. káwa mi fò wò. èmi ṣe sọ́ọ́rí tí wọ́n máa múnú mi dùn lọ́rọ̀ tí ń ni pé ẹ̀yin yìí fẹ́ máa jà lórí ọjà ah, ah. ọ̀rọ̀ yín ti yéra yín láti lẹ̀. ẹ <laughs> eh, èló ẹgẹ́ tí wọ́n lò kù. ẹgẹ́ wọn gan èlò ni. Mm, eléyìí ní ìsìn tí n bá tiẹ̀ ní kí n wá fínú fẹ́ dọ̀tà fún ọ eléyìí ní ìsìn ogún múrí nù. kí ni jogún múrí. Eh, ọgọ́rùn-ún mẹ́rin náírà. four hundred four hundred ni èyí four hundred naira. bẹ́ẹ̀ni. three hundred ní sàn. lọ́tẹ̀ ẹ fún two hundred. ó ṣèwọ nu ó ṣèwọ torí èmi fẹ́ máa kọ ọjà fún ọ. ẹ tiẹ̀ mo níbàárà. Mm. ọ mo níbàárà o. èmi ìfẹ́ kọ ọjà fún ọ torí ijọ́ tí kò bá sí náà wọ́n fowó lẹ̀ tètè. ti rí pé inú òrù ló wà òrù yìí ló máa fi sè é tó bá dẹ̀ ti sè é tán alaalẹ́ ló máa yọ ohun tó bá di pé o fẹ́ lọ síbi ibùsùn. Hmm. ẹ ṣe ọlọ́run ajẹ́ pẹ́ fún wa ẹ ṣe mo dúpẹ́ o ìyá wa hmm? ṣé baálé mi náà lè máa mú inú ẹ̀ tí n bá ṣe tán. rárá o ìwọ ló ní eléyìí bí ó bá jẹ́ pé kí ọ̀rọ̀ tọkọ ẹ gbàgbọ́ ni màá ṣe tiẹ̀ fún un ṣùgbọ́n eléyìí ìwọ ló ń lọ ọmọ yín náà pàdé àánú ẹjọ kí ni òdiwọ̀n àìlè. ife kan náà ní lálálẹ. àjùṣe àṣẹ o. yàwá èlò wa hmm? ni kí n mú wá lélẹ̀ yìí o. tóyọ̀ sí hmm? ọ̀rọ̀ owó kọ́ ló kàn báyìí nígbà tó bá finú ṣoyún tó fẹ̀yìn gbọ́mọ pọ̀ ìgbà yẹn lórí tèmi náà máa wú gbogbo nǹkan tá à ń ṣe fún ẹ tó bá ti jẹ́ fún ẹ ẹlẹ́dàá ìyá ẹ àti bàbá ẹ adẹ̀ tì ẹ lẹ́yìn ajẹ́ kó jẹ́. àmín àmín òun ni àmín o ẹ ṣé mo dúpẹ́ ah. ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé o. káàbọ̀ oh, mo wà ní ìyín mo wà. ibi tó o ti ń dùn nù. Hmm. káàbọ̀ <laughs> kúrò. gbọ́dọ̀ kí ni gbogbo ìròyìn tí mò ń gbọ́ ń pa rẹ̀. irú ìròyìn wo. bí mo ṣe ń bọ̀ ní ìsìn bàbá agbọmọlà rí mi lọ́ọ̀kan ló bá ṣẹ́wọ́ sí mi eré lámọ́rí mọ́ ọ̀bọ̀ ó ń bá dọ́dọ̀ wọn wọ́n sì fún mi ní ròyìn kan ṣé bẹ́ẹ̀ náà ni. ah bí wọ́n ti wí fẹ́mi náà nù. tó yọ sí mm-hmm. bó o ti lóyún. wọ́n ní mo ti fẹ́ ra kù. òdodo ọ̀rọ̀ ni àbáwádà. òótọ́ ni wọn ò parọ́ ṣé wọ́n parọ́ orú yóò ti yà wọ́n sọ́wọ́. sọ̀rọ̀ ah! ọmọ tá a máa bẹ̀ lọ́ọ̀ fún hmm. kọ́lọ́ọ̀ kó ṣe eléyìí ní ọmọ tí ó bá wa kalẹ̀ ọmọ alálùbáríkà tí ó bá wa kalẹ̀ dandandan báyìí. <laughs> ọ̀làlérè sórí hmm? oyún eléyìí ó dá mi lójú pọmọ tí ó bá wa kalẹ̀ ni. nǹkan lọ́nkọ́ gbà fún abẹ́. àní bí eléyìí lábẹ́. àfi àwọn ẹran ń dà náà ni wọ́n ní kí n kúkú kí n ṣe wàhálà sórí kò tọ wà yìí ní ìsìn ipò ẹlẹgẹ́ ni ìwọ máa wọlé lọ ìní ọmọ ṣe gbogbo wàhálà tó kú mọ́kù bá mi. ṣé orí òsì mọ́ta tèmi ṣé máa wọlé lọ ó máa kó gbogbo dákun omi bó bá nílé ṣe ní kó ọlọ́dún nílẹ̀ ń bọ̀ ọ̀rọ̀ kàtí ọ̀dà tí ó fi lẹ́. ogun ìbílẹ̀ rẹ̀ dìgbò ọlọ́run ayọ̀. àlejò ayé ṣé tèmi náà. pẹ̀lú àṣẹ àwọn tó nílẹ̀ ọmọ rẹ ni àbírò béèrè wo tó ń. ṣé ẹ mọ̀ ìdí ni pé ìkúnlẹ̀ karùn-ún tíyàwó mi ò ní ni mẹ́rin tó kọjá ìmọ̀ bí wọn ló kù ni ṣùgbọ́n pọ́n tiẹ̀ wá bí eléyìí ó bí lálàyé kàyéfì gbà lọ jẹ fún mi ẹyin ajídára lọ́lọ́run ọba aláwùrà bí ṣe é ṣe ìyanu tiẹ̀ nu ibi gbogbo òpónlẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin tẹ́lẹ̀ ibi mi náà ti ń gbẹ̀bí rẹ̀ ni àmọ́ dájúdájú oyún oyún oyún òrọ̀rùn lè tọ́jáde yìí torí àpẹẹrẹ tọmọ ẹ̀ mú wá kò yọ alẹ́nu bámidélé lọmọ ẹ̀ ọ̀jẹ̀. wọ́n láti jẹ́ pé ọlọ́run ṣetán tí ó yọ̀ǹda ọmọ fẹ́mi náà nù. ó ti yọ̀ǹda rẹ̀. ó ti yọ̀ǹda ilé. ó ti yọ̀ǹda ilé èkejì ọmọ ni ah, ibi ọmọ ibi ọmọ òrè. bàbá n bọ ní wàá gbélé ìwọ. ọmọ bó ṣe ṣe bí ọmọ. bó ní ti ṣe sáàbì kan tó wáyé gidi rí ni ọmọ wa ló kú náà ni. orí iṣọ́ àwọn tó o bí tí ò dúró ni ọ̀jẹ̀ agbélé fún ọ kálẹ̀ ní tó bá bíyè yóò gbọ́dọ̀ gba ilé àmọ́ torí pé o bí ilé ìlàbíyè láì gbélé fún ọ ọ lọ rèé rè mọ́lẹ̀ ni ìbá àṣepadò ibi tó bá tutù ọ̀rá gbélé ọgbẹ́ sí ọ lè wókùtà ńlá kan ọgbélé lórí bẹ́ẹ̀ torí kẹ́sẹ̀ mọ́ máa rin orí rẹ̀ lọ́rin bọ̀ báyìí ọmọ tí ó bá nìkan lẹ́nu lé ẹ̀ wá ku àjọsọ. sáà dé o. bára ń ṣètò. ọ̀ọ́ bàbá ó yẹ kẹ́yìn náà ti mọ eléyìí pé débẹ̀ ni pààtì ẹ̀gbóhùn eléyìí gbogbo tó bá yẹ kí n ṣe fún yín gẹ́gẹ́ bí ẹ̀tọ́ gbogbo ẹ̀ ní í ṣe ẹyẹ jẹ́ lọ kábọ̀. yàtọ̀ síyùn bí yóò tún ṣe kú òní lónìí torí ọmọ pé kò ní àlà rárá wẹ́rẹ́ la bí ló bímọ tiẹ̀ àwọn míì níbẹ̀ tí wọ́n tún bímọ bẹ́ẹ̀. Mm, ẹ jẹ́ lọ ẹ jẹ́ kí ni ẹ jẹ́ kí ni lọ ṣètò ẹ jẹ́ lọ ṣètò. ọ̀sìn ọ̀sìn gbẹ́kọ̀ọ́ àfi ká dúpẹ́ fọlọ́run tó ń gbà níyọ̀ lọ́wọ́ ẹ̀wù ọ̀ àfọ̀pẹ́ fọlọ́run tó ń yọ níyọ̀ nínú ọ̀fìn adùn. ẹ kú padà ṣé ẹ bínú mo ní kí n sáré tọ́jú ọmọ yìí ká lè jọ ráyè gbọ́ tara wa ní ẹ̀dá. àwọn kò jẹ́ pa bí ọmọ mo wà ń gbọ́ ọ̀rọ̀ yín o ta lẹ́pẹ́ bèrè. alàgbà ọlálérè mo bèrè alàgbẹ́lá lérí láti bo. láti ìlú wa yìí náà ni. ṣé ò sí nǹkan kan tẹ́ fi béèrè. ah ọlọ́run ò jẹ́ oníbàárà wọn ni mí mo máa ń ra ẹ̀gẹ́ lọ́wọ́ wọn mo ti wá wá wọn dóko mi ò bá wọn ni mo ṣe wálé mo ní owó kan tí mo fẹ́ fún wọn ni ìyẹn ni mo ní kí n kó wálé. owó ọ̀wá dà. bá dé ẹ bá mi kí o. ó dàbọ̀ ẹ ṣe ẹ arábìnrin ẹ wá ní ẹmí ẹ wá ọlálẹ́yẹ̀ dóko ẹ bá lóko èyí ò lè fi ń bọ̀ nù lé ó ti tó bí ẹ̀mí lò tẹ́ ẹ ti wá dóko tẹ́ ẹ bá àti pé báwo lẹ ṣe mọlé wa. Ah, mo fi wẹ́lọ̀ ni. ẹ fi lé wẹ́lọ̀ torí kíni ṣe rí owó tí mo kó dání yẹn tí bá kó dání máa nà bí mo ṣe ní dandan èmi yìí mo gbọ́dọ̀ kó owó yẹn kí má bàa nà ni. ẹgbẹ̀rún yín sàn. ẹ lọ oko lẹ́nu kì í ṣe pé ẹ lọ lọ́la ẹ bá kì í ṣe pé ẹ lọ lọ́tùnla ẹ bá káti ẹ̀pẹ́ wá lọ nínú ọjọ́ méjèèjì tẹ́ ẹ̀ bá bá tẹ́ ẹ bá wálé èyí ò mọ̀ sí dáa torí pé tí wọ́n lọ lónìí nìkan ẹ̀ bá wà bọ̀ lórí ẹni ẹ̀ fi léwé lọ ah, ah, ẹ̀yin náà fọ̀rọ̀ sí wàrà yín wò ẹgbẹ́ bíi ilé lẹ́yìn náà ṣùgbọ́n ní ti mọ irú yín o kankan ah. ah. ilé yìí ìtàyéǹdì bẹ́ẹ̀ ṣe di sùkú ọ̀ràn mọ́sùwọ̀n na nù tẹ́ máa fi gbọ́kọ̀ ọlọ́kọ̀ káàkiri ajáwọ́ kìíní yín lọ ni wọ́n se yín ni ẹ̀gbọ́n tí ṣègbè yín bá ń pàràbà tó ti gíńlá kọ́ bá tẹ́ nípa kankan pọ̀ rárá pa yín. ẹ kí ni tí ọ̀rọ̀ yín bá sì pọ̀ jù ẹ bọ̀rọ̀ kásẹ̀ tó lọ ní láti mọ̀ lẹ́tí ń bọ̀ tẹ̀sí lókun lọ́rùn. ajábàárẹ̀ lẹ́ẹ̀kún tán bọ̀ ọjà pé ó ṣàkọṣẹ́ báyé ò bá gbẹ ní kọ́ríṣà ti gbẹ ènìyàn náà ni ènìyàn mi wọnú ọ̀rọ̀ mi wálé. ẹ ìgbà tí mi ò rí yín lóko ni mo ní wá yín wálé. n tọ́ wa mú wá dà. ẹni tẹ́ ẹ fi sílé mo ti ràn án lẹ̀. ọ̀ ọ̀ dénìkẹ́ ọ̀rọ̀ tó jáde lẹ́nu rẹ̀ ó lóyún. ó kò sí nǹkan kan. n tó bá ṣẹlẹ̀ ni ọ̀sọ́ mi o. a ní òsín nǹkan kan. ó sì dán lójú pé nǹkan kan ṣẹlẹ̀. ẹni tẹ́ fi lè mú ti ràn lẹ̀. ogun ṣe ni mú ẹgbẹ́ kì í ṣe ní ìjà. dénìgà. mo fẹ́ yan oníṣẹ́ lọ mìíràn. bọ́ọ̀sì. oríṣà ti má ta kọ́ ní àwọn fọ́tàṣọ̀rẹ́ abẹ́jẹ̀rẹ́ tó ráyẹ́lẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ làwa kábíyèsí. wọn ò bí sọ́ọ̀rì mẹ́ta. kábíyèsí o. kábíyèsí o. èwo ni ariwo tó ń pa tí mò ń gbọ́ ọwọ́ lọ. ariwo wo ni mo ń pa. èwo lariwo tí wọn náà pa tó ń pariwo tó yọ̀sí tó yọ̀sí bí ẹni pé kìjì inú ilé ló ń bọ̀. ta ló béèrè. ta ló pàdé lánàá. abájọ náà. ọjọ́ kọ mi tuntun. tó yọ̀sí. sáà gbogbo gbogbo wọ́n ọ̀rọ̀ tẹ̀ mú èmi ló ju owó síbà. wo ó jẹ́ kí n sọ fún ọ lọ sọ ara rẹ gidi o kó o sì sun ẹlẹ́dẹ̀ gidigidi má sọ mi di dèdè nínú ilé o. ọ̀dọ̀ àwọn nìyẹn. bẹ́ẹ̀ni ọ̀rọ̀ àwọn bí ẹ̀rẹ̀ wa kan mọ́nu lọ́fún kí ni ṣé torí pé mo ti ń yẹ ọ̀rọ̀ ètí sọ̀rọ̀ ọ̀bọ̀rọ̀ èmi dùn ẹ̀lẹ́dọ̀ mi. èmi gbá lè ka ọ mọ́lé. o ò gbá lè wà ká ni mọ́lé. wíì ẹ wà ó tó yẹ sí sọ ma dundun rẹ ńlá kátó orí ẹ̀kú òkò dòdòdó sí kò. ó tẹ̀sí gbogbo nǹkan tó ń ṣe yọ̀ọ́ dé o. ìwọ náà kàbùkù o ọlọ́lọ́rẹ̀ ọkà àbùkù àbùkù ọkọ̀ ọkà àbùkù àbùkù ọlọ́rọ̀bó. tó o bá fi tí mo láàmú yìí tó o bá fi lé gbogbo àwọn obìnrin tí ń bá mi rẹ̀ gẹ́ ọba ń bẹ̀ o. nígbà bá fẹ́ ṣe bá fẹ́ lu jìbìtì náà ìgbà tí òbí náà gan òbúrú tó yìí ọwọ́ bímọ tó ọwọ́ gbóró. ọ̀ǹgbọ́n ìtàforítì ọ̀bà ní kẹ́mi òsùn lẹ́kọ̀ọ́ máa káwọn obìnrin wá gorí mi nínú ilé kí n yá dedere fún ọ kẹ́mi ẹ̀yà amukun mẹ́kọ̀ọ́ èmi ẹ̀sà amukun mẹ́kọ̀ọ́ ìsìn nígbà fún ọ èyí nígbà fún ọ etí lọ́bà ẹ̀fọ́ nínú ilé agbára rí èmi ká bẹ́ẹ̀ ni mo sọ fún ọ jẹ́ ẹ̀jọ̀ kò sí. kí ló bí ti ṣe é dìde kọ́ lọ gbójú ẹ̀ níwájọ. ẹ̀mọ̀ náà náà ẹ̀mọ̀ jùbá náà lọ oúnjẹ má bá o. ìwọ ni. èmi ni o. pẹ̀lẹ́ ọmọdé. mo jẹ́ mẹ́ta. Ah, kí ló wá dé tí n tiẹ̀ gbúrò àtọ̀rẹ́ rẹ̀ àbí owó nǹkan mi tí mò ń tà fún yín só lé síta àwọn yòókù ni. Hmm, bàbá ẹ̀ ń díbọ́. èmi ń díbọ́ hmm. kí ni ìtumọ̀ ìtọ́ sọ. ẹ pẹ́ gbọ́ pé ní kẹ̀ṣà láìsí. lọ́dọ̀ kí ló wí. ní kẹ̀ṣà láìsí. Ah! ṣàgbàǹgí ọ kí ló ṣe é. Hmm, ọlọ́run abetí dídí. kí ni ìtumọ̀ ọ̀rọ̀ tó o tún sọ. níṣe níkẹ́ pariwo látojú oorun tí o fi kú. wọ́n pọ̀ ọmọ pa ni. bẹ́ẹ̀ ni wọ́n pè pa ni gbogbo lánàá mọ̀ pé pè pa ni. Ah! Hmm. torí tí yàrá fi lè kúrú kú tó sọ ẹ pé kú wọ́n pè pa ni. wọ́n pè pa ah! àwọn náà mọ̀ bẹ́ẹ̀. Ah! ó oh, ọmọ ìṣe lọ́re bó lé wọn ná bó ní ṣe mọ̀ bẹ́ẹ̀ kí n tiẹ̀ lọ bá àwọn òbí rẹ̀ kẹ́dùn. tẹ́ ẹ bá fẹ́ lọ lé wọn ń mú yín lọ lé wọn. èmi ah, sì ti lọ nú ọjọ́ sọ hmm. ọmọ tá a ṣe ọ jìde ní kùtù wáyé láàárọ̀ ọ̀la ọ wà á mú mi á lọ lé wọn ń lọ bá àwọn òbí rẹ̀ kẹ́dùn. mo bá bàbá. sọdá bá. ó dà bá pẹ̀lẹ́ o. ẹ ṣeun. mọ lọ́la o mọ lọ́la o. ọdún ó jìnnà síra wọn. ẹgbọ́n náà alàgbà ọlálérè ṣé olólùfẹ́ yín ni níkẹ́ ni àbí ẹ fìgbà kọ́kọ́ ní ìfẹ́ sí tẹ́lẹ̀. kò sí ní tọ́jọ́. kò sí ní tọ́jọ́. kò sí ní tọ́jọ́ bẹ́ẹ̀ ká mọ̀ rí wa kí nìdí tí wọ́n fi béèrè kí ló rí. Ah, kò sí nǹkan kan ẹ ṣe ó dàbọ̀. àánú dára ògbògbò. alágbára síbi yá. rántí pé wíwọ lẹ́lẹ́dùnwá ó fi payẹ́rùn kò sẹ́ni tó dára ká fọwọ́ wẹ̀wọ́ lọ́wọ́ fi mọ́ ẹ má máa wúkọ. àánú dára ògbógbó ọlọ́lá ayé. ìyá mi àwọn náà fẹ́. ẹ má lágbára síbi àánú ẹ wò ó ṣe. ẹ wọlé ẹjọ́. rántí pé wíwọ lẹ́lẹ́dùnwá ó fi payẹ́rùn kò sẹ́ni àfọwọ́wẹ̀wọ́ lọ́wọ́ fi mọ́. àwọn tí wọ́n ń tẹ̀gbẹ́ fún wa lóko àwọn ni ọ̀gbẹ́ni ọlálérè. ọlálérè. mọ. ọlálérè. bẹ́ẹ̀ni. ọlálérè. èmi ni ọlálérè oníbàárà mi ni níkẹ́ńgbà tó ń bẹ láyé ṣùgbọ́n gbígbọ́ tí mo wá gbọ́ ń tó ṣẹlẹ̀ ara mi ò balẹ̀ inú mi ò dùn mo bá lọ ké pe òun pé kó mọ ọmọ mi bọ̀ lọ́dọ̀ yìí ẹ mọ̀ pẹ̀lẹ́ o ẹ bá má wá wọ́n ní ẹ̀bá tí ẹ kọ́ yọjú rárá aláìdáni ìka ni ẹ̀bùrú ìyàwó rẹ ló pa ń lọ́mọ ariwo ìyàwó rẹ lọ́mọ mi fi bọnu títí tó lọ́rùn. ìyàwó tèmi. ariwo ìyàwó rẹ ló pa títí títí tó jáde láyé ìka ni ní apààyàn ni. mo pè mí o mo pè mí o. Ah, ọmọ ẹ wá o ẹ jẹ́ fẹ̀lẹ̀ mú nǹkan o nǹkan ọmọ ìjọra ló ń gbà mí o ṣẹ́ẹ̀sì mọ̀ pé nǹkan mi àmọ́ ikú ò lè ṣe ọmọ mú kankan dání o ah, ah. ẹ jẹ́ fi sùúrù gbé o ẹ dákun sẹ́ni èmi ò pàrọwà fún yín ni kẹ́ ẹ ní sùúrù kẹ́ ẹ fi yè dénú ọlọ́run ò tún ní jẹ́ àrírú ẹ̀ mọ́ ọlọ́run àwọ̀ ọlọ́run ọlọ́run àwọ̀ ọláńlá rẹ̀ yóò fún yín lómi sùúrù. ó dá kó burú kó burú mo gbà ẹ mọ tẹ́ ṣe ẹ dá pé mọ̀jẹ̀ kọ́kọ́ mi ó bá yín ẹ mọ̀jẹ̀ kọ́kọ́ mi ó bá yín bí wọ́n bá bá yín bí nǹkan mi ò ṣẹlẹ̀ ẹ ti fi ẹ mọ́ wa lọ ẹ mọ́ wa lọ. sọ̀rọ̀ ìwọ arábìnrin náà ti sọ fún mi pé ọ̀fẹ́ wàá fi mí ṣẹ̀sìn mi. mi lè fi yín ṣẹ̀sìn. mọ̀mọ́ èmi ò pàrọwà fún yín ni o kẹ dákun kẹ fi èdè nù sẹ́mọ̀ nǹkan kan ò lè ṣe kó má mú nǹkan kan dání ó fi yun ṣe sábàbí ni ó sábàbí ni ó. olúwa ò ọfọmọ mi ṣe sábàbí bú sábàbí yìí ọ̀dà ẹ dákun ẹ̀dìdì ẹ̀ mọ́ lọ ẹ mọ lọ́wọ́ kí bá lè dọ́gba yín bí ẹ dákun. ẹ má bínú. ẹ dákun ẹ mọ ọlọ́run ẹ ní yóò ti mọ. ọlọ́run fòfò rẹ̀ ni ẹ má bínú. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ máa ń bọ̀ pẹ̀lẹ́. ó ó ó mo gbà. mi ẹ jẹ́ máa lọ ní ìtúpadà wàá wò yín lọ́la. mi ò ṣe ọkọ mi ìtọ́kẹ́ ò ṣe ọ ìwúwà ọtí ó ṣe wù ó. àwọn aláìsí kò yìí ẹ kú ọrùn yẹn kú ara fẹ́ra ìyá mi. olókùn dé olódé kí ló dé kò ní wọn aṣọ ọdún ẹkún mọ sí ẹ̀sùn kú mọ̀ ẹ ẹ pàdé èèyàn kankan lọ́nà. Mm-hmm. mo pàdé èèyàn àwọn èèyàn tí mo pàdé pọ̀. ọlálérè wá bí. lálérè ta ní jẹ́ bẹ́ẹ̀. ọkọ olórí burúkú tó pa agbọ́mọ. ọwọ́ bí ìwà tó wá bí. tí níkà ń kígbe ìyàwó ẹ̀ bẹ́ẹ̀ ìwà dà. ó ti lọ. irú rìn wo mo rìn yìí. èmi ní ìbá jí òkú ọmọ mi tàbí kó mú ìyàwó ẹ̀ dé ìgbìyànjú tútù. Ah. Ah! ọmọ ṣe òun ṣe dáadáa ìgbọ́ ni ó tọ́kalẹ̀ kó wá pè mí owó òpó ọgbọ́ rẹ̀ kọ́ fún ah! ah! òbúrú ọjọ́ kan ọjọ́ kan ọjọ́ kan ọlọ́run ò mú. bàbá olúmídé àní kí ni nǹkan tó ṣe yín sẹ́ ah, ah. mo ń bí ẹlẹ́rìí látàárọ̀ ò sọ fún mi ṣé wà tìyẹn jà lóko ni sọ̀rọ̀ ẹ̀mẹ̀. fàgà ẹ̀ kò jókòó. gbogbo rántí ọmọbìnrin tó wá mi wá sílé. tó fowó rán mi lẹ̀ sí ọ. bẹ́ẹ̀ ni tó rántí. ẹ ẹ mo rántí. ǹjẹ́ o gbọ́ nǹkan kan nípa ọmọ náà láàrin ìlú wa? Ah, ṣé mo fẹ́ máa wádìí ẹ̀ káàkiri ni èmi ti ṣe ń tẹ̀lé oṣù mi ti lè ó sì ti lọ kọ̀ọ̀kan mi ń pa pé kí n ṣẹ̀ṣẹ̀ wá máa wádìí ẹ̀ káàkiri ìlú. ọmọbìnrin tó wá mi wálé tó o bá fìjà pẹ́ ta ó ti kú o ó ṣe kí ni. ó ti kú o. kí ló pa irú àìsàn wo ló ṣe. ẹ ìwọ wá fẹ́ farabalẹ̀ kó gbọ́. mo wá lọ ilé wọn pé kí n lọ bá ìyá rẹ̀ kẹ́dùn ìyá rẹ̀ bá ṣe pé ẹ̀yin lọ́lá lérè mu ní bẹ́ẹ̀ ni ó ní ó kọ ìyàwó yín báyìí lọ́mọ òun fi sẹ́nu títí ó jẹ́ pé ọlọ́run ìyàwó lálérè o. ó kọ ta ni ìyàwó lálérè o. ó kọ tèmi. bẹ́ẹ̀ni. ó ṣe lè dárúkọ mi a jẹ́ pé orí ìyá rẹ̀ ti dàrú. orí ìyá rẹ̀ ti dàrú pátápátá ó ṣe lè dárúkọ mi. ìgbà tá a bá ń báyọ̀ sọ̀rọ̀ lábẹ́ ilé náà tó bá ṣe tó bá kọ tí kún bíi ti mọ rí nù ọ̀rọ̀ alágídí wọn lè ń gbà mí wọ́n máa dolo sí kẹ́hìn <laughs> èwo ni bíbá sọ̀rọ̀ tí ò gbọ́ ṣé ń gbà tọ́wọ́ yìí ṣé mo gba létí ni àbí mo fákì ẹ̀yà àbí mo bú so. ìgbà tí dúdú rẹ bá ti ń dàtájú tẹ́lá rẹ máa ń gbóná fòfòfòfòfòfòfòfò tí wọn ò ní sọ nǹkan míì mọ ìwọ sì ní gbogbo òlú ń pariwo pé wọn lọ pa. ẹ ṣé wọn láti wá gbàgbọ́ pé mo pa. ọgbàgbọ́ pé mi ni mo pa ìwọ náà gbàgbọ́ jáwùrà ọgbàgbọ́ pé mi ni mo pa ọmọbìnrin tó wá fòwúrọ̀ mi ilẹ̀ àbí ah, ah, kí ni mo fẹ́ pa fún dáhùn gbogbo ẹni ọba rò kúrò rò yìí wọn ò ní nísìnyí. bó ọba ti fẹ́ràn rò kúrò rò ẹ̀wọ̀n náà yẹ wúwàkiwà yẹ wúwàkiwà olóyè ọ̀sìn yẹ wúwàkiwà. a sọ ti gbàgbọ́ pé mo dúró ẹ látájú. èdúdú tèmi lọ. bẹ́ẹ̀ni mo ti sọtẹ́lẹ̀ dúdú rẹ látájú akíní rẹ ti pọ̀ jù. táwọn táwọn ṣe tó lè gbọ́ táwọn àwọn fọ́ọ̀mù ọ̀nà mi tó yẹ. ojú kókó ní ìsìn àbòbò kọ. tó kókó ní ìsìn àbòbò. wá wá èmi ọ̀mọ́ pápú ẹnì kankan bí ẹ bá sì kó àkùtùkù wọn lórí ọ̀run kò sí tó tẹ̀mí bẹ́ẹ̀ o àkùtùkù ìyá àkùtùkù ọmọ àkùtùkù ìwọ́tọ̀ ọ̀dọ́kọ̀ gan-an pàápàá kí wọ́n mọ́ tẹ̀lé ẹ. tẹ́lẹ̀ bá ti lóbi tẹ́nu rẹ̀ bá ti ṣe sọ́sọ́ sójú tí ó kú wà nígbà tá a bá sọ pé olóhùn dàrú tí mo dálẹ̀ náà lọ́n ló mọ irú obìnrin ìyá obìnrin ìyá obìnrin òfò lálẹ́ kanu lálẹ́ mọ ah, n bẹ ní ìwà bọ. Ah, ah. bó o lọ jẹ. pẹ̀kú ti dọ́dọ̀ rẹ. ó ti dọ́dọ̀ mi. Tóyọ̀sí ti bà tèmi jẹ́ Tóyọ̀sí ti sọ mí de lẹ́sìn láàrin ìgbà. wàhálà dé o ìwọ́dà wàhálà bẹ̀rẹ̀. ìwọ́dà wọlé. àmọ̀dá àmọ̀tẹ́ ìkan. bí wèrè rẹ̀ ṣe kú bá mi tó nù. àti ṣe. jíjẹ o ẹlẹ ẹlẹ o ẹ ó kà ẹ. ẹ má gbọ́ bá mi ẹ ṣeun ẹ ṣeun ooo àwọn wọn ọmọ yín wọ̀nyí yẹn o hmm, láti lè náà ni. baálé mi ọlálérè mi. Hmm, láàmì lèmi jẹ. ọ̀rẹ́ mi. arákùnrin ni ọmọ mi kígbe ìyàwó rẹ̀ tó fi ah! ajá tó bá wọlé tó ẹkùn ò gbọ́dọ̀ fẹ̀jẹ̀ wẹ̀ haha ah! rẹ haha rẹ omi ká ọ lẹ́nu ṣé o ti dé ṣọ ọ má dàbọ̀ ẹni tó bá bọ́ tó ọ bá sì lè pa ní ìwọ̀n mọ́ òkú sí èmi mo sọ bẹ́ẹ̀ ẹ dákun ẹ à ní rí kí ló bá dé fún. Ah! ẹ dákun ẹ dákun. wọ́n á bí ọ̀lẹ́bẹ̀ẹ́ ni. ẹ má bínú lẹ́yìn owó ṣoṣo kó gbòdìdí ọmọ ọlọ́ọ̀ni kó sì fò sẹ́lẹ̀ pé òun ṣe ń da lóṣù kejì ọdún. láago mélòó ìyá rẹ̀ náà kò wọlé bẹ́ẹ̀ni náà kò wọlé ah. ẹ̀yẹ́dì ọ̀sẹ̀ gbé ẹ̀ ń bá ìdààmú ìtọ́jú àbọ̀ fún mi ọmọ gan-an ọlọ́run wọn láàyè ẹ̀ ìfọwọ́ láàyè ẹ̀ ìwọ Ọkụkụ pa ní ohun. ẹ dákun ẹ dákun. ẹ dákun ẹ dákun. ẹ dákun ẹ dákun ẹ dákun ẹ dákun ẹ dákun ẹ dákun. ṣé rí fọ bàtà lábẹ́yìn mo ṣe bí rí arákùnrin tẹ̀ ń wò yìí ó ní sọ̀rọ̀ mi ìyàwó rẹ̀ náà ta wá òwú iná rèé ẹ̀ ńtọ́ sàpamọ́ ojú ọlọ́run ló tó o ah. ẹ jẹ́ àfa gbogbo nǹkan lọ́lọ́run lọ́kọ́lọ́run ó ṣèdájọ́ ṣé ẹ ti gbọ́ ẹ dákun ẹ dákun n ò ní bẹ̀yìn lẹ́bẹ̀ ẹ̀yà n ò ní bẹ̀yìn lẹ́bẹ̀ ẹ̀yà torí ẹ̀ náà ni a fi wá ẹ dákun ẹ wò. ẹ ọmọ mo gbà mo fi yá ọ ọpẹ́lọpẹ́ rẹ láàrin lọ́jọ́ nígbà ẹ̀kọ́ àlejò méjì bá bọ́ sí ọlọ́run lónìí. ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ah, ah. ẹ ṣeun. ẹ ṣeun bàbá sunkún láti sìn kí lè mọ kí lè túṣú kò ní kọ́ ọmọ wa padà wá. Hmm, hmm. èmi náà iṣẹ́ ìyà kéèyàn àwọn ọmọ lọ́ta mi ò ah, gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ rí bẹ́ẹ̀. ẹsẹ̀ wọn kò lè. àṣẹṣe àṣẹṣe jẹ kàtẹ́rà ń bọ̀ o. Ah. ṣé ìlú ní kọjá náà ìjọba ní olè bẹ́ẹ̀ ni bá lè bínú kí n bí ní. èmi náà ò bínú ọmọ para ọmọ lọ́ta yín ta ni ó ṣe pé kí ọmọ tó bàlágà bá ò fò bẹ́ẹ̀ ni bínú náà ni ẹ dákun ẹ dáríjì mo gbà fún lọ́ọ̀bẹ̀. àwọn ẹ̀sìn wọn. àbá ṣe jẹ kàtá náà mo ṣe mo ṣe la ṣe ń bọ̀ mo kà jẹ. wọ́n ní òsín wọ́n kàn jẹun. ọ̀tá ń dómi fún ẹ. mo bomi àwọn òkè báwọn ìgbà yìí sọ abẹ́rẹ́ abẹ́rẹ́ wàánu. mo rántí gbẹ̀yìn ló ṣe ń mú kọ́ọ̀bù ìgbà omi omu sí kí ní omu mi. ìyá àṣẹ ọkùnrin yìí. àwọn ìmọ̀ ńlá agun. ara àwọn òògùn tẹ́lẹ̀ ni. Ẹpẹ̀lẹ́ ẹpẹ̀lẹ́. Irọ́ Ṣé wọ́n máa ń wúkọ́ tẹ́lẹ̀?

àbí ẹ̀ mọ́ tẹ̀ ń sọ ni ẹ̀ mọ́ tẹ̀ ń sọ ẹ sì bí mo ṣe bẹ̀yìn tó tí mo fi lédùn àbẹ̀yìn tí mo fọ bàtà lábẹ̀yìn àfìgbà tẹ́ ẹ̀ sì wá rí efi májèlé inú omi tẹ́ ẹ fọ́. wò lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ń yẹ̀ yẹ̀ bọ́ọ̀ bá mi jùlọ àná wọ́n bẹ̀rẹ̀ ti nǹkan bẹ́ẹ̀ ẹ̀kọ́ bọ́ọ̀ owó kò lè fi nǹkan kan sí ọ́ bọ́ọ̀ bẹ̀rẹ̀ náà májèlé tẹ̀ wọ́n kò yìí. láàbọ̀ náà ń bẹ̀ ọ́ àfàwọn alálẹ̀ bẹ̀ ọ́ àti gbogbo ayé bẹ̀ ọ́ àfìgbà tó ọ èmi nìkan tó ìwé èdè o sọ̀rọ̀ mi yọ wọ́n kéde rẹ̀ fara yé gbọ́ wọ́n gbé fún bá wọ́n gbé fáwọn o wọ́n ti pa lálẹ́ wọ́n ti pa lálẹ́ wọ́n ti pa lálẹ́ mo mo mo dáràn mo dáràn lálẹ́ ẹ̀yin náà wá ní. đúng rồi đeo dạ. giọt tại nó đọc ká sọ̀tọ̀ rọ́rọ̀ òmìnirè. mọ́ọ̀mí bí gbogbo rẹ ṣe ń lọ náà iná ni ṣé bá ṣe máa bá lọ rè ngbà rẹ bí rárá èmi yín nǹkan náà ni gbogbo àwọn ẹbí bàá mi kò sí èèyàn kan tó yọjú bó bá sì yá ní ìsìn ẹ̀ ni mo kàwé ìwé tí mo kà tí wọ́n lè lò ẹ sì rántí pé ẹ sọ fún mi ńgbà kan pé láwọn ẹbí kan lẹ́kọ̀ọ́ yóò dùn mọ́ mi nínú bẹ́ẹ̀ bá lè wá wọn lọ a lè máa bá a lọ báyìí. ọkọ mi tí ẹ mọ̀ dáa tí ẹ mọ̀ dáa ju tiwa yìí lọ àwọn ọ̀kàwé rárá ìwọ kàwé díẹ̀ ààrẹ ni tó a tó bá ṣe wípé bí wọ́n ṣe kàwé làwa kàwé ìyà ò lè jẹ ọ́ ó sì dé mi lójú pé ìwọ̀n òwe tí wọ́n kà ìyà lè jẹ tó o bá bí. ìwé tí mo kà gan-an náà wọn ò lè fi ṣe nǹkan kan ju kí n ṣàwẹ́ akọ̀wé òǹkòkò lọ. bẹ́ẹ̀ bá sì wá abúlé wa yìí náà wọn èyí gba kọ̀wé gan-an mọ́ nísìnyí yóò dùn mọ́ mi nínú bẹ́ẹ̀ bá lè wá àwọn ọmọ lóòótọ́ àti lódodo ni mo lẹ́bi sí èkó ṣùgbọ́n ẹ̀gbọ́n mi tó jẹ́ ọmọ ìyá mi ọmọ bàbá mi tí mo fojú jọ ó ti jọ lọ́rùn pé o sọ wá rí ọmọ rẹ̀ ṣẹ́gun n ò mọ ibi téèyàn òun gbé n ò mọ bí mo ti lè wá ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà nígbà tó wá ní ọkàn rẹ ti mẹ́kọ̀ọ́ yìí torí lóòótọ́ àti lódodo bá àbárẹ́ ni bálà ọ̀là yíyá bọ̀rọ̀bọ̀rọ̀ èmi ò wá wọ́nà tá a fi rí irú ṣẹ́gun tó fi máa lọ sọ́dọ̀ rẹ̀ ọ̀gbọ́n bí ọkọ mi ó sòríire lójú ẹ̀mí mi èmi náà jẹ ọmọ mi ò ní kú máa ń lójú. ẹ sì jẹ́rìí ọmọ yín mi báyìí délùú èkó wọ́n ṣiṣẹ́ ká bá sì jẹ́ wọ́n tọ̀sí yín pọ̀. àwa ṣé òun wọlé lọ́wọ́ àbọ̀ ń padà sóko. ajá bá rẹ̀ lẹ́yìn tó wọ́n ajẹ́ pé ó ṣàkóso. bàbá mi. ẹ kú ọjọ́ mẹ́ta. olówó orí mi. ẹ pẹ̀lẹ́ wà. ọkọ mi. gbogbo ilé ń kọ́. ilé wà láyọ̀. ó máa tọ́jọ́ mẹ́ta. ọmọ olóko àláìlú. èmi nìyẹn. orí kété mò ń jọba. làlá ni mo fi ra mi jóye. <laughs> ọkàrí ọkọ mi ó sì ádámù náà bá wọn. ẹ má bínú wọn mi. dájú ìfẹ́ mi. hello. ẹ ti rán àwọn àlejò yín. Ah, mo bí iṣẹ́ rí wọn náà rèé o. ẹ wá ìwà ìwà. àpáyé ṣe okay o ti rí mọ́mì tẹ́lẹ̀. Ah, ah, ah. mo ti rí wọn. àwọn ni àbúrò late madam. ah family resemblance yẹn ti pọ̀ jù bí wọ́n ṣe dé báyìí tí mo ti wojú wọn àfi ìbejì bíi mọ́mì yín from ojú wọn tèmi ti gbé sójú látijọ́ àti gbogbo family pictures ní ah wọ́n ti jọra wọn jù àfi bí ìbejì. bá a ṣe máa ń jọra wa ní ìdílé wa nìyẹn. ọkọ mi bá ń dúpẹ́ lọ́wọ́ rẹ̀ kò sí lálejò rẹpẹtẹ. ìdúpẹ́ rẹ ni. ó láti ẹ̀tọ́ ẹ̀ ni ó láti ṣe lálejò. olómìdé ni. olómìdé rè olómìdé pé ní ṣì báyẹn. ọmọ ẹ̀ pẹ́ dàda ìgbà mélòó. ọmọ máa pẹ́ dàda ah sorry my dear ah ní ìmọ̀ káàbùrò mi náà ni mo tún bá ẹni tí mo ń bẹ̀rẹ̀ jó mẹ́rin yẹn. báwo ni olómìdé ọkùnrin ti dé ṣé kò tí ì máa yọ yín lẹ́nu lábúlé pé òun ti dákọ́. ọ̀tún wíwú mi wọ́n yọ lẹ́nu ó ní òun sáfẹ́ lọ́ọ̀dọ̀ ẹ̀gbọ́n òun ọkàn òun fà á òun sáfẹ́ mọ̀ òun sáfẹ́ rí bá ní òbúrú bá a ti kẹ́rù dà ó kọ̀ nù làbá fi ń bọ̀ o. ilé nílé ẹjọ́ kò ẹ jẹ́ kí mi náà wọlé kí paradà káwájọ máa ṣe fàájì. Ah! ọkùnrin rẹ ọ̀kadà ọkọ ọ̀rọ̀ yìí ọ́ á yóò tó ká fún ọ jù báyìí lọ. ẹ̀yà ọlọ́pàá mi Èṣùmàrè ó ṣeun o bájábá rẹ lẹ́ẹ̀kún tán bọ̀ á jẹ́ pé ó ṣàkọ iṣẹ́ wọnú ọlọ́run mi wọkàn mo tún rọ ọpẹ́ sí i. ṣe é tún jáde olú ìrẹsì mo tún jáde lọ. n ò mọ̀ bóyá ẹ máa dọ́fíìsì lónìí. Uh, of course mo ní láti dé office but kì í ṣe láàárọ̀ yìí máa ní láti go round kí n wo àwọn stores wa kí n wo ohun tó ń ṣẹlẹ̀ níbẹ̀ mm-hmm. so bóyá ọwọ́ rọ̀lẹ́ máa wá service. torí um, bẹ́ẹ̀ mi ò mọ̀ bẹ́ẹ̀ lè bá mi tọwọ́ bọ proposal tí a sọ. but ah, kí ló ṣe ń láti jẹ́ kánjúkánjú láàárọ̀ báyìí. ẹ̀ torí kábàlì tètè eh, submit ẹ̀ fún. Ah, kò di dandan kò dé dandan kó jẹ́ kíákíá lé ní abọ́lá a lè submit ẹ lọ́túnla tó bá dìrọ̀lẹ́ kó gbé wá bá mi lọ́fíìsì kó jẹ́ kí n go through ẹ dáadáa má sọ mi di àwọn arábí wọn máa ń sáré juwọ́ anyhow. mi mo lè bá yín dánwò. adéyanjú yanjú. dànù ẹ máa wí bẹ́ẹ̀ máa ṣe bẹ́ẹ̀ lémi kẹ́ ẹlẹ́ẹ̀ni jáde ńlẹ̀ yìí látàárọ̀ ẹ̀ẹ́dẹ̀ jáde lóòótọ́ ṣé kò sí. ó yẹ kó mọ̀ para òun ṣòkúta ọmọ tó ṣiṣẹ́ déédéé ó gbọ́dọ̀ máa ní ìṣẹ́jú kọ̀ọ̀kan tó gbọ́dọ̀ máa fi jayé àbí kò dàbí ṣe dúró létí. dadi very unusual of you ẹ̀ẹ́dẹ̀ jáde náà máa rí bẹ́ẹ̀ lẹ́ǹkọ̀ọ̀kan. bẹ́ẹ̀ni èmi náà rí A ẹ bẹ́ẹ̀. àbí o. ẹ̀mú. àwọn dì máa ń rè ó ṣé kò sí nǹkan kan. mo ní kí wọ́n sọ fún yín pé a fẹ́ jáde. a fẹ́ jáde. èmi àti ọ̀nkú pẹ̀lú bídẹ̀mí. ẹ máa lọ no problem. àbọ̀dálì. Uh, kí ni ìtumọ̀ eléyìí. ìyẹn jẹ́ bíi sign language. <laughs> kí ló ń jẹ́ bẹ́ẹ̀. kọ́kọ́rọ́ mọ́tò dání. kì í ká mi kí ló ń bẹ́ẹ̀ ṣe. a máa gbé jáde ní dájú. kí n gbélé fún yín nígbà tí mi bá ṣe tán tí mo fẹ́ lọ ṣé kí n máa fẹsẹ̀ rìn ni. dáàdi ẹ jáde tẹ bá máa jáde ẹ ní wà báyọ̀ nílé látàárọ̀ náà. ta ló sọ fún ẹ pé mi ò jáde ṣé nítorí pé orí mi báyìí in fact mo ti ṣe tán mo fẹ́ lọ change ni èmi náà ti ń jáde lọ àbí ọ̀tàn gbáàdì ebe ṣe fún màtí mọ́mí sí pé ẹ̀ lóbi kankan lẹ́yìn ó tó yín lára lò. dédèdèdèdèdèdè ẹnu ẹbí ẹnu mọ́tò. àti pé sá a máa tẹ̀kẹ́ à mọ́tò. ìwọ náà ń tẹ̀lé wọn lọ́dún. all right because of you máa fi kí yẹn sílẹ̀ but torí pé wọ́n jẹ́ àgbàlagbà nínú wọn ni o ẹ má jọ yẹ kó mọ́ra tó ń gẹ̀ ń ṣe orí àpáta bí mo ṣe ń kẹ́ nǹkan mi lò bẹ́ẹ̀ nìkan ṣe bá mi lò ẹ má dẹ̀ pẹ̀lẹ́ ẹ ti gbọ́. ẹ lọ relax díẹ̀ náà tó bá tásìkò tó ń máa fún yín ní kí ẹ ṣáà ti máa lọ sí. alọ fẹ máa change nílẹ. gbogbo tó bá ń wù yẹn lọ ṣe. ok sir. ok. ọmọ ńlá làwọn ọmọ rẹ báyìí. dani olùmídé tẹ̀tì torí ẹ̀ fi kọ́kọ́rọ́ mọ́tò lé ó lè jẹ́ pé òun gan olólùdé tán fẹ́ lọ tó ti fẹ́mi síwájú. Ah. Eh, ṣé kọ́ọ̀sì wà fún olùmídé láti fi àwọn àbúrò ẹ̀ parọ́ ṣá because tó bá fẹ́ jáde fún rẹ̀ kò sí point láti máa sọ pé àwọn fẹ́mi làwọn jọ fẹ́ jáde ó lè jáde on his own. ó lè jẹ́ ìkan nínú àwọn girlfriends eh. ẹ̀ tó wá ń gbé wálé ni wọ́n fẹ́ lọ kí àwọn girlfriends ṣé wọ́n ti pọ̀ tó yẹn lọ́wọ́ olómìnira ni <laughs> bíi mẹ́rin bíi márùn. anyway ìgbára là ń búra ẹnìkan ń bú ṣàngó lẹ́rùn àsìkò wọn ni wọ́n ṣe ohun tó bá wọn àkànṣe àrọ̀ràn àmàjáyé ilẹ̀ yíyọ. ẹni tá ló bèrè lọ́lá dé mi ṣé olórúkọ wá yìí bẹ́ẹ̀ ni sà ní ọ̀rọ̀ bẹ́ẹ̀ nítorí mo jẹ́rìí ọmọ tí mo ní kò ní sọ bẹ́ẹ̀ kọ wá yìí. ọ̀rẹ́ mi ni òun ní wá lásìkò. láìláì mo jẹ́rìí ẹ̀ kì í fẹ́ lu àkọ́tímẹ́ǹtì bó ṣe wà tó bá ṣe pé lọ́ba ní kọ wá yìí yálà kó dúró díẹ̀ lé tàbí kó mú orúkọ rẹ̀ kọ́ báyìí kó ní kí n gbà pé ẹnìkan bọ̀ abẹ́rẹ́ wọn tó bá ti dé o kó dúró dé mo jẹ́rìí ẹ̀ bàbá wọn lè parọ́ bó bá dé gan lè béèrè lọ́wọ́ rẹ̀. ṣé ọ̀rọ̀ àdìlẹ́ tí mò ń ṣe ní ọ̀sán òun ilé kò máa retí ẹ̀ ni ọmọlúwo ni torí èrè tí mò ń gbé lọ́nà yìí ọjọ́ ti àwọn aráàlú wa. lókè nsà. ọmọ lókè nínú àwọn wà báwọn lọ́kàn wọlé ní bó ṣe wọ ọyá ìta o. ẹ mọ̀ sí báwọn lè parọ́ fún yín. ṣé kí ẹ káàbọ̀ o. ẹ káàbọ̀. ẹ káàbọ̀. ẹ kúlé olùmìdé báwo ni ìgbà wo ló ti dé. ó ti ṣe díẹ̀. èèyàn ṣé wà lọ dúró dé mi jẹ́ kí sáré fà. ṣògbọ́n mo sáré lọ síbi kan ni. nígbà mo sì gbowó tí bàbá òun fẹ́ àti ṣe má má dá bàbá yẹn lọ já máa lọ sókè. Mm-hmm. could be almost money. kí n padà wá wípé owó náà ti sílẹ̀ ẹ̀sìn. ohun tó ń tún sọ fún ẹ nìyẹn. bẹ́ẹ̀ni. náà kò burú ta ló tún béèrè mi o. Hmm, lẹ́yìn ọ̀rọ̀ yín tó rán mi lẹ̀ sí yín wọ́n dẹ̀ ní tẹ́ bá ti dé kẹ́ pé àwọn. kò burú ìdílé kó ló máa ṣiṣẹ́. Daddy. Lọ́ládé darling, báwo ni? Mọ́mí, báwo ni? Olúmídé, mọ́mí mi ni dádì mi. Ẹ wú kalẹ̀ sàn. Sábà fi hàn. Ẹ wú kalẹ̀ mọ́. Oho, ẹ o. Yes. Ọ̀rẹ́ mi nìyẹn. Pẹ̀lẹ́. Yes. Kí láti porúkọ yín náà? Ah, Olúmídé ló kọ mi, ah, Ọlálérìṣì ló kọ bàbá mi láti lé eléèrè lókè bantu ńlú òkè. Hmm. ó dáná ṣé wọ́n máa ń gbẹ́ èrè ní ìdílé tẹ̀yìn ni. kì í ṣèrè obìnrin tí báwọn ni wọ́n ń wí èrè tí ń wí ìlàfi ṣàkà kò burú èmi ò fẹ́ mọ tẹ̀síwájú ọlọ́ládé. Ah, ah, kí ló dé. a ah, sì bí mo wí fún wọn lẹ́ẹ̀kan. ok ẹ jẹ́ kí n sáré sun olúmìdé. wọ́n dàbọ̀ wọ́n lè bọ́ sí. olúmìdé màmá rí ẹ níta ṣùgbọ́n kò tẹ̀ kẹ́ mọ́mí dáàdì kí ló dé tí kìíní fi ṣe. ọ̀rẹ́ ọmọ ilé léèrè lókè bọ́ ń dú àbí bọ́ ń kú gbogbo bọ̀rẹ̀ sí sọ̀rọ̀ ní bọ́ ń tú. dàdí kí ni nǹkan tó fọ́ ní ilé ìsìn. kò sí kò sí kò sí. jẹ́ kí n bí ẹ náà kí ló wà láàrin ìwà àti ọmọkùnrin yẹn. mọ́mí <laughs> ẹ̀wọ̀n rẹ̀ mama gist yín tó bá pè mí àti yín nìkan á twenty mm-hmm. ẹ̀yin lẹ́mọ̀ ẹ máa gist ara yín bẹ́ẹ̀ wọ́n mm-hmm. wọ́n tó bá ṣe tán kẹ́ pè mí tó ń jẹ́ bá ti rẹ́dì ẹ̀gbọ́n ẹ̀ máa bá ara yín fà. a máa pè o. ó kì í sè bàbá ẹ̀ dẹ̀ ti kúrò sọ fún mi kí lọ́mọkùnrin yẹn ṣe jẹ́ sí i ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi irú ọ̀rẹ́ wo. mọ mi irú ìbéèrè wo nìyẹn ẹ ṣáà rí pọkùnrin ni obìnrin dẹ̀ nìyí so kí lẹ fi ìpè mo dára ti sọ fún yín. ọ̀rẹ́ mi ọmọkùnrin yẹn. ọ̀rẹ́ mi ni. ọmọ tí ó lè kọ́kọ́ òbí yẹn ọmọ tí ò ní ọ yẹn wíwá náà wò ṣọlọ́kọ dá mi ṣọmọ yẹn lórúkọ but mọ́mi wá ìtẹ̀sí ń sọ̀rọ̀ bíi pé olóyìn kan ló dá ọmọ yẹn èdè sọ̀rọ̀ bíi pé ó bọ́ látọ̀ òun ni èmi nìyẹn o èmi ló ń sọ fún pé ó jábọ́ látọ̀run ni anyway ń ti máa sọ fún ẹ kò tẹ́tí ẹ lẹ̀ dáadáa mi ì gbọ́dọ̀ rí wàásù ọmọkùnrin yẹn mọ́. o ti gbọ́dọ̀ yẹn mi ì gbọ́dọ̀ rí yín pọ̀ mọ́. èmi ò ṣẹlẹ̀ kò tẹ máa ń ṣe báyìí mo ní láì tẹ̀ ọ́ mo máa ṣe bí ìpọ́nmọ́ jẹ́ ní ìwé bí ogun o ṣọ́ọ̀pù olùfẹ́ mi dọ́kan sọ. ìbéèrè wa ni kódà nífẹ̀ẹ́ bá lórúkọ mi tó jẹ́ tó ju ìfẹ́ lọ mímí sí onífẹ̀ẹ́ rẹ̀ tọkàntọkàn. onífẹ̀ẹ́ mi tọkàntọkàn. ó dáa kí ló wáá dé jẹ́ pé gbogbo ìgbà tí bá wá síbí báyìí o kì í fẹ́ bá mi láṣepọ̀ kí ni reason ẹ. lọ́ládé hmm. bí ò bá nídìí obìnrin jẹ́ kúmọ́lú. sọ́ọ́rí nígbà mo wà ní kékeré wọ́n mi fi ń yé mi pé ìlú mi dé o ọba ti rẹ́ dì àti fẹ́ láya ọba ti ṣetán àti fẹ́ máa bóbìnrin ṣàṣepọ̀ o gbọ́dọ̀ kọ́kọ́ wá ìfọ́ọ̀mù wọn eléyìí ló jẹ́ olùwẹ̀ má di ọmọ tí ò gbọ́ràn ẹ̀ mo sì ṣe bá wọn mo sì pé wọn nífẹ̀ẹ́ rẹ. kó wá sọ fáwọn tó bá ti fẹ́ láya ó já sí pé wọ́n ló ń gbé mi pamọ́ nìyẹn lọ bá màmá sọ fún màmá ipò tí níyàwó tó fẹ́ fẹ́ kó lè jẹ́ kí lọ́ mọ wọn. lẹ́yìn ọ̀lẹ́ ó bá jẹ́ èèyàn ni um, ok alright ẹ kó dópin ọ̀sẹ̀ tí ń bọ̀ next weekend wọ́n lọ sọ fún wọ́n lọ sọ́dọ̀ ọmọ mi wọ́n lọ sọ fún pé wàá tọ̀ wọ́n ti ṣetán àbí. òṣù ọkùnrin máa sọ fún ọ. Ah. is that a promise. promise. Yeah.

ṣé àwọn provisions àwọn mílíkì ṣúgà nǹkan tí mo kó wá ń ṣe ó ikú àbí. awo ọ̀n bẹ́ẹ̀ ń bẹ̀rẹ̀ pẹ̀tẹ̀ a máa so oúnjẹ ibi ìdárùn ni <laughs> ẹ̀kọ́ kan tí n bá jẹun tó bá wù mí mú gbà mí ni mò ń pò ó àbí kẹ́lẹ́ bọ́ǹbì tà tí tó tó ra agolo ńlá ni ẹ̀ ń ń bẹ̀rẹ̀ pẹ̀tẹ̀ o kò sẹ́ni tó mú. mo dẹ̀ ti sọ fún yín ẹ má máa ṣe wàhálà ẹ bá ti lọ sí ọjà tẹ́tidé ẹ ra jókòó kẹsọ oúnjẹ kẹjẹun tó bá káwọn ẹgbẹ́ yín lẹ fẹ́ bá ṣe kínní ẹ bá wọn ṣe ẹ má ṣe wàhálà púpọ̀ ẹ jókòó sínú ilé ẹ máa wo tẹlifíṣàn.